Otasansan radio and TV. hello èmi ni. májèdájú láti subscribe to Otasansan TV lórí YouTube. please. Otasansan TV. nítorí ṣẹlẹ̀ sí Sunday Ìgbòho ìwọ̀sí ìdójútì ló jẹ́ fúnlẹ̀ Yorùbá fúnlẹ̀ Yorùbá tá a bá rò ó jinlẹ̀ dáadáa tí ó sì yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ ti jẹ ìṣẹ́bì ẹ̀yin àgbààgbà ẹ̀yin ládéládé lóyè lóyè lóko lóko lókì lókì nílẹ̀ yorùbá ẹ dìde ẹ dìde ẹ dìde àá kí ló dé a ti sun àsùnpìyè a ti sun àsùnpara tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ yorùbá ní ikú tó ń pòjúgbẹ ni òwe ní pa fún ni. a kú dédé àsìkò yìí a kú gbìyànjú wọ́n ní kí n sọ fún yín bó ṣe ń lọ níbi tí nǹkan dé dúró lórí ẹjọ́ lórí Sunday Ìgbòho ajàfẹ́tọ̀ ọmọnìyàn ajàfẹ́tọ̀ ọmọ Yorùbá ọmọ ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ Ìgbòho tí ó wà ní ilé ẹjọ́ àti tí wọ́n fi ṣahámọ́ ilé ẹjọ́ sì dúró lórí àṣẹ tí wọ́n ti pa níṣáájú wípé kí àjọ DSS kí wọ́n lọ san iye owó tí í ṣe twenty billion naira fún Sunday Adéyẹmọ Ìgbòho ṣá lórí bí wọ́n ṣe lọ kọlu ilé rẹ̀ lọ́nà tí kò bófin mu lọ́nà tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ lọ́nà tí kò tọ́ àjọ DSS ìyẹn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà DSS wọ́n wá sọ fún ilé ẹjọ́ wípé owó náà pọ̀ jù ìyẹn two twenty billion naira pé ó pọ̀ jù fáwọn láti san fún Sunday Ìgbòho àti wípé tí àwọn bá kàn tiẹ̀ gbìyànjú láti san twenty billion naira fún Sunday Adéyẹmọ Ìgbòho pé ó lè ṣe àkóbá fún ọrọ̀ ajé fún ètò ọrọ̀ ajé orílẹ̀ Nàìjíríà pàápàá jùlọ lásìkò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tí ó da gan tí ọ̀yà àrọ̀ yìí pé táwọn bá gbìyànjú láti san twenty billion naira yẹn fún Sunday Adéyẹmọ pé yóò ṣe ìpalára fún ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ẹni tó jẹ́ agbẹjọ́rò Sunday Adéyẹmọ Sunday Ìgbòho ìyẹn agbẹjọ́rò Yomi Aliu Kensam ó wá ń sọ fún àjọ DSS àti ilé pé ah ọ̀rọ̀ rírùn ọ̀rọ̀ tí ò ṣeé gbọ́ ọ̀rọ̀ tí ò wetí gbọ́ ọ̀rọ̀ tó tini lójú òun ni àjọ DSS tí wọ́n sọ jáde nígboro ẹ̀nu wípé twenty billion naira pó pọ̀ jù láti san fún Sunday Igboho àti pé táwọn bá san twenty billion naira náà fún Sunday Igboho pé yóò ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé <laughs> ó ní ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ nígboro ẹ̀nu ni fún odidi iléeṣẹ́ àjọ ìjọba kó máa sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí jáde àti wípé tí a bá gbọ́ iye iye ètò ìsúná tí orílẹ̀ nàìjíríà tó ń ṣe ní ọdún kọ̀ọ̀kan gan o èèyàn mọ̀ wípé twenty billion naira ó kéré púpọ̀ jù fún ìjọba láti san fún Sunday Adéyẹmọ Sunday Ìgbòho lórí bí wọ́n ṣe lọ lórí bí wọ́n ṣe lọ lórí bí wọ́n ṣe lọ kọlù bí eh, wọ́n ti lọ kọlù nílé nílé rẹ̀ tó wà ní Ìbàdàn lọ́nà tí kò bá òfin mu àti pé kí ẹ̀tọ́ wo gan ni àjọ DSS ní láti lọ dènà de Sunday Igboho pé wọn ò lẹ́tọ̀ọ́ kankan kò yẹ kò sì bójú mu kò sì bófin mu láti lọ dènà de Sunday Igboho lórílẹ̀‐èdè míì láti lọ fi sí àhámọ́ lórílẹ̀‐èdè míì láti máa dọdẹ rẹ̀ kiri torí pé ilé gan ti dájọ́ ní ṣáájú wípé eh, àjọ DSS pé wọn ò lẹ́tọ̀ọ́ kò sì bófin mu fún wọn láti máa lépa Sunday Igboho pé wọn ò sì lẹ́tọ̀ọ́ láti mú Sunday Igboho sí àtìmọ́lé sí àràmọ́ kankan lẹ́yìn ìgbà yẹn ni wọ́n wá lọ dènà de Sunday Igboho ní orílẹ̀-èdè míì nǹkan tí ò bójú mu a ṣe wá kúndùn ká máa tẹ òfin lójú lórílẹ̀-èdè yìí sá a ṣe gbádùn ká máa tẹ òfin lójú ká máa tẹ òfin lójú bó ṣe wù wá tó jẹ́ pé àwọn ọmọ mẹ̀kúnnù onìkan náà ni òfin yóò máa mú tẹ́ ẹ bá ti wá wà nípò àṣẹ kan tàbí tẹ́ wà nípò agbára kan tàbí tẹ́ ẹ lé ìfọ̀n lé ìkànnà òfin ti wá gajù òfin lọ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ o ntí ọ̀dà ni ntí ọ̀dà ni èèyàn ń lórí pé ẹ ọ ọ yẹ kí ilẹ̀ Yorùbá ká ní òmìnira ó sì ń ṣèwọ́de ní wọ́rọ́wọ́ lọ́nà tí dání ẹ wá ń lépa rẹ kiri ẹ ń dọdọ rẹ kiri ah, èmi kí olóyè Sunday Igboho pé wọ́n kú ọmọ ṣe o wọ́n dẹ̀ kú ìfọmọnìyàn ṣe àti lóòótọ́ ni pé Yorùbá sọ̀rọ̀ gbè níjà Yorùbá sọ̀rọ̀ gbè níjà nígbà tí èèyàn dìde tó ń fẹ́ gba àwọn ènìyàn ń kúrò lọ́wọ́ amúnisìn lọ́wọ́ ìjọba amúnisìn tẹ́ ẹ pé bíríkótó tẹ́ pé bíríkótó tẹ́ pété pèrò tẹ́ ń dọdẹ ẹ̀mí rẹ̀ tẹ́ ń lépa ẹ̀mí rẹ̀ aburú ò gbọ́dọ̀ sí Sunday Ìgbòho ohun aburú kò sì gbọ́dọ̀ sí Sunday Ìgbòho a gbọ́dọ̀ gbọ́kú a sì gbọ́dọ̀ gbá rẹ̀ Sunday Ìgbòho láhàámọ́ tẹ́ ẹ fi sí torí pé torí pé ọkùnrin yìí kò tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ kò sì tẹ òfin lójúmọ́lẹ̀ tó wá lóde tẹ́ fi ń lépa rẹ̀ ó kí gbogbo àwọn tí wọ́n ń rólédè Sunday Ìgbòho àwọn akin ọmọ àwọn akin èèyàn àwọn ògbójúgbóyà tí wọ́n tó fi léde tí bá ní mọ́ dárúkọ ọ̀nà ó jìn ṣùgbọ́n gbogbo yín mo kí ẹ̀kú iṣẹ́ takuntakun ẹ̀kú gbìyànjú láṣẹ Èdùmàrè àbórí ìjọba amúnisìn láṣẹ Èdùmàrè aburú òsì ní ṣe wá ẹ̀kú iṣẹ́ o ẹ̀kú iṣẹ́ mo kí yín àsìkò náà wá rèé fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátá pàápàá jùlọ ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ ti jẹ ìṣẹ́bì ẹ̀yin àgbààgbà ẹ̀yin ládéládé lóyè lóyè lóko lóko lókì lókì nílẹ̀ yorùbá ẹ dìde ẹ dìde ẹ dìde àá kí ló dé a ti sun àsùnpìyè a ti sun àsùnpara tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ yorùbá ní ikú tó ń pòjúgbẹ ni òwe ní pa fún ni hmm, wọ́n tún tẹ̀síwájú wọ́n ní ẹ̀ẹ́dánlé yín wọ́n lè bu tìbìtì ran ni ẹ̀ẹ́dánlé yín èèbu tìbìtì ran ni. ìtọ́sẹ̀lẹ̀ sí Sunday Ìgbòho ìwọ̀sí ìdójútì ló jẹ́ fúnlẹ̀ yorùbá ẹ fúnlẹ̀ yorùbá tá a bá rò ó jinlẹ̀ dáadáa tí ò sì yẹ kó máa rí bẹ́ẹ̀ hmm? ń wòran afọ́lẹ́rán à ń wòran lórí lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Ọ̀sà sọ yẹ kó rí bẹ́ẹ̀ hmm? ó yẹ kẹ́yìn lọ́balọ́ba kẹ́ ẹ pera yín ládéládé kẹ́ ẹ pera yín kẹ́ ẹ jọ sọ̀rọ̀ papọ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kó tó bọ́ sórí o mo ní kí n fi tó wa létí ni bí nǹkan ṣe ń lọ lórí Sunday ọmọ Adéyẹmọ Sunday Igboho Òòṣà bí wàá tún ṣe ń lọ màá jẹ́ kẹ́ mọ̀ mọ̀ màá sì máa fi tó yín létí ní ìkànnì Otasansan lórí YouTube níta ẹ̀ máa ṣe fún wa ni ẹ máa fi àdúrà ràn wá lọ́wọ́ aburú mọ̀ ṣe wá bàbá ṣe ń lọ bàbá ṣe ń bọ̀ àwa ti ṣèlérí àti ṣàdéhùn pé bó bá ṣe ń lọ láwọn fi tó yín létí àṣẹ kí tí yín ó di ẹ máa wo ìkànnì Otasansan lórí YouTube kẹ́ẹ̀dẹ̀ máa subscribe kẹ́ẹ̀dẹ̀ máa bá ní share rẹ̀ kó lè máa káàkiri nígboro ayé ẹ ṣé o kò ní rẹ̀ yín kò ní rà wá náà o àbúrò sì ní ṣe wá láṣẹ Èdùmàrè